agbowó junction junction agbowó junction ẹ lọ àwọn ti gbé fífi àwọn ṣe yìí. ẹ jẹ́ mọ̀jọ́ ẹ di bẹ́ẹ̀ sí yóò. máa sọ ṣé ń di bẹ́ẹ̀ yẹn àwọn ọlọ́pàá yẹn. ẹ jẹ́ máa wájú. o mo sọ fún yín pé mi ò ní change bẹ́ẹ̀ ká tó mú mi. mi mọ̀ pé two hundred ló wà lọ́wọ́ mi. ẹ ń gbé ẹ ń gbé two hundred àti wà lọ́wọ́ mi. ẹ bá gbowó jàre ẹ ṣe máa mọ̀ owó tó wà lọ́wọ́ owó kan tó kù lọ́wọ́ yín náà kàn ní màá ṣe bí ẹni tó yọ ọkọ̀ mo sọ fún yín bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ yẹn ẹ wọlé pẹ̀lú change yín ọ̀fẹ́ tó máa ẹgbẹ́ nù sàn ẹjọ́ ẹ yá mi ta ló ní change èló fún mi. hundred naira ló wà lọ́wọ́ mi. sì ni. máa ṣàbí o. ó máa sọ pé omi ló máa ṣẹja jóná I will deny it. Eh, how dare you? sọ <laughs> fẹ́ kú fún ẹni àbí ìwọ gan fẹ́ kú fún rẹ. adé ń sọ wọn lẹ what are you saying? okay ó fẹ́ kíìsì ẹni kò kíìsì àbí ó rescue ẹni. sórí àwọn àgbà wọn ní oúnjẹ tí baálé ilé ò bá kí ń jẹ ìyáálé ilé kò gbúdọ̀ ṣe. àṣírí ògbó two a piece ṣùgbọ́n tó bí ìkànnì máa kọ́ gbà ẹ̀. èmi ìwé ìdánidúró nínú iléeṣẹ́ bàbá mi. ìgbà díẹ̀ tó kù tó máa lò níbi iṣẹ́ ló ti fi ń rojọ́ yìí tó bá ti ṣetán kó bá mi palẹ̀kùn lórí. orúkọ mi ni adétọ́hún ṣùgbọ́n ká sọ irọ́ di òtítọ́ kò sí inú àkọmọ̀nà iṣẹ́ tí mo gbé dání. kí wàá ló dé tẹ fẹ́ fi èrú gbà ìbò. alówó ní tó ń pèrò sọ́kọ̀ lọ́rọ̀ yín tó bá lówó ní kò ní máa pèrò sọ́kọ̀. iṣẹ́ wọn máa nìyẹn àìmọye òṣìṣẹ́ tí wọ́n ti lé lọ nípasẹ̀ bẹ́ẹ̀. abẹ́rẹ́ àti ìpè tí olóògbé ń gbà lóòrèkóòrè ló fún wọn ní oore ọ̀fẹ́ láti fi àìsàn yìí pìtì. lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí ata àti ojúlèmi àti babolóye a kì í fojú kan ra. mo pàdé àpòpọ̀ pẹ̀lú agbẹjọ́rò wọn mo tún wáá ṣe ayédèrú ìbuwọ́lù ìwé. ẹ ṣáà máa bá mi sọ fún wọn wípé ọmọ àṣírò ẹ̀. Ah! ṣé orí ẹ̀mí tó ń wò yìí wọ́n fowó bí mi wọ́n fi owó tọ́ mi wọ́n ti fowó wọ̀ mí dàgbà tí wọ́n bá ṣe ìṣí ọmọ gidi ṣé bàbá ẹ̀ máa gbé ogún ìbí ẹ̀ fún èmi. àwọn ọmọ ọ̀rẹ́ mi mẹ́tẹ̀ẹ̀ta ló ní jàǹbá ọkọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì kú. ẹni tó bá kò ṣe kùkù. níní tó tún wá jẹ́ ọdún kan gẹ́gẹ́ tí bàbá wọn kú. wọ́n ní bálájì ò bá sí ilé ọmọ wọn ní jogún ẹbú òkété ti búrú mọ́ mi lọ́wọ́ tán. good people of Nigeria and good people of Ondo State. How you doing? Yes, Money Cruise on Soul City 101.9 FM is what you are listening to. And of course, we're transmitting from Ondo City in Ondo State. Did you know that today happens to be the birthday of our chairman, I Chief Sir Dr. Olavanji Akingbele? So I say a happy birthday to you, sir. In celebration of that, I will be playing a lovely track titled Ondo Anthem by Dotto, after which uh-huh. I will be right back. So this is one of my film, The Money Cruise with na, na, na, There is something I've come to know. something I've come to know. I want more man. Na na. something I've come to know. Hey, hey, man, I want more man, don't know. Hey, hey, Bondo, Amanui, Bondo. <laughs> Eh, and then eh, we shall all take the Ashwebi. Yes, oh. <laughs> Your Excellency, that's yeah. not all. Um, from all the wards in this state, We've also um, put our heads together. And um, they've asked me to, on behalf of everybody, oh, give this to you. Oh, just for the wedding, too. Oh, yeah. That is yes. 500,000 naira. All coming. All coming. All coming. I appreciate this. Yes. Right. Money? Yes. Ah, no, no, no. Thank you very much. Thank you very, very much. You see, I, I thank every party member. Mm. I thank every ward member. Mm. You know what? Mm. This is an indication that you all want no, most of you. that you all love me. <laughs> yes, yes, yes. With my daughter's wedding coming on, yes. you're already uh, contributing this and that. Yes. 16 cows, yes. 16 goats, yes. poisson, yes. yes. yeah, yeah, yeah. three, three cows, cows and money. Yes. Oh, you see, you know what that means? You all want me as your governor. We want you. Yes, HPP. Happy people. HPP. Happy people. Ah. Ododo. Oh, Asanwa. Asanwa. Nwa gọvanọ anyị. This is our bride to be. Wow. Hey, who said wow? Eh, but uh, our governor, yeah. Wanka, Omaka. What's that? I'm saying that uh, eh, she's beautiful. beautiful. Oh, oh. oh. yes. Ọmọ tí ẹ yá bá bí. Bẹ́ẹ̀ni o. Ẹ̀yà ló máa she Ẹ̀yà ló máa jọ. Eh, she's sẹ́wà, ó sẹ́wà. Ìyàwó, wàá dáa fún ẹ. Wẹ́ẹ̀dì yìí lágbára Ọlọ́run, àárẹ̀ mi ṣe o. Lẹ́yìn ìgbéyàwó yìí, wàá bíbejì wàá bíbẹ̀ta wàá bíbẹ̀ wàá bíbẹ̀jọ agbára Ọlọ́run bó ṣe máa rí gan nìyẹn Um, <laughs> Your Excellency, I think at this time we'd like to take our leave. Ah no, I'm enjoying your company oh, now. Let's spend some hours together. Uh, the, the father-daughter time would not like to interfere <laughs> because you know she would want to have a good time with yes. you. Yes. Uh, you mean we are going now? Yes. yes. now. you, you know I doesn't take uh, this thing so fast. <laughs> let's Finish, uh, uh, okay. let's go. <laughs> Ngwano, let's let's see. Eh, email Yes sir, yes sir. Yes sir. Eh, nǹkan tí a fẹ́ fún party leader. Okay, sure, padà Okay. Ṣé wàá padà ah, Okay. Amọ̀rin ah, sọ̀la. Hey, your zona uh, inspector, I, I called him and he said he should come to Okegbo for your primary assignment or so. You know, I don't know. I don't know. I don't know why you are insisting that uh, uh, you will just go and teach somewhere else instead of you coming to one of my companies and serve. You want to be thrown into one bush and teach. Why, why are you doing this to yourself? Dad, I thought we talked about this already. We did. I, <laughs> see, this is one of the reasons why I came back from the States. And I miss home. I just want to get to meet my people, you know, get to be a part of the whole scheme, experience everything, every little thing. And if I'm trying to cut some of my shirts and all of that, I wouldn't be part of it. So but I will be fine. You're just as heady as your mother. You just want things done your own way. Why? Anyway, that's one of those uh, things I admire you. Thank mm -hmm. you. You know? So. Your wish is my command. <laughs> Thank you. So, um, uh, uh no, no, no. Um, Lobito, Lobito will take you there. No, you don't have to worry. I'll be fine. I'll drive myself. No, no, no. I don't want you to drive yourself along that rough road. No. Let Lobito take you there. Yeah, you like him already? Come on, Dad. It's it's nothing to... Let him take you there. Of course. Uh -huh. So Lobito is a nice guy. Your wish is my command. Ah, one, one. <laughs> <laughs> So... I'll hmm. get back to you. Sean! We need to get some things ready. <laughs> Thank you. of course, yeah, yeah, yeah. So um, the good thing is that um, the school where I work for my NYC, the um, break. So I just want to use the opportunity to speak things up. Do you know now? Yeah, of course. Uh, oh, about the clothes. I'm going to get back to you on that. Probably when I get home, I'm going to call you. I can't say for now. <laughs> I have to talk to some other people. Yeah, of course. I got you too. <laughs> All right, I'll talk to you later. Bye. Àti wọ́n rìn. Àti wọ́n rìn. This way do you want to do it. Àti wọ́n you're ready to go sit for this odo. Àbí o. <laughs> Thank you. Hey, eh, but àti wọ́n rìn get one thing eh? I want to tell you. What's that? See, this way do you want to do it. Eh? I don't know if you get one thing I want to do me and go go do for Paesa the kitchen with the cup for that wedding no try at all just carry one small spoon like this eh come dey decorate fried rice on one side jollof rice on one side come put one meat for one side say na package At tomorrow you tell kitchen wey you wan collect make you no try that thing for your wedding o. No? don't worry don't worry i think everything is going to be sorted you wouldn't have problem before. make boy sure mo learn. una <laughs> dey wait for your wedding o. No? That's worried. You're ready to go sit there. Eh? Thank you. Uh, eh, uh, eh, that's worried. Yeah. One more thing. Uh, What's that? I ah, sharply I collect a bullet tutu from your Michael Sorry if I may ask. Who is your Michael? And why didn't you go get it while I was doing my clearance? Eh? You said, Mark come off for your side. <laughs> Ha! At I know if you come off your side, though oga know before you carry me say ma come dey drive you you na your personal bodyguard na ma come outside that one no fit happen o and this one make you brash this their market sign tomorrow no vex i just want make you take the opportunity take meet your market make you say meet my oga pikin na your market as e be eh na marriage na him bring her call this okigbo dey so like that him husband na okigbo man but the man don die so as their market just dey like this then she just dey okigbo na she be onimole osun wey dey for dis okegbas i dey follow you talk. what what is oni onimole osun. Eh, onimole osun na yeye osun how dem take talk am hey, eh, you know the girl wey dey inside water na she be the priestess oh, oh. wey dey sharjah. you just mentioned michael you said a child's name is michael eh. so how come. say im pikin dat one na no shame believe na your husband na christian but no affect anything at all at all because when the yeah, Imola Osun wan carry person wey go dey serve am inside the water na your mic na him dey pick i no affect belief for this our area at one point no vex dem i just enter come outside i no hotel at all i no hotel. Bruce Lobito, this arrangement is tacky. I need to make it back to Ondo today. I need to see my event planner. It's very important. Tomorrow, no verse, I beg, no ah. verse, no verse. Ma, just, just, just, I know it, I know it. Atimori, your head is so sweet. Eh? Abba, Maleva. And you don't go and don't go for this area. Then go and knock on them. Sorry, I know a bit soft. I don't know. All the purpose of the user. Wọ́n gbò jìgìjìgì báyìí ni o. Wọ́n gbò. N bò bá ti gbò dáadáa. Kò gbọ́dọ̀ ju ìdérí méjì báyìí o tó mu o kò gbọdọ̀ ju méjì lọ o o ti gbọ́ bó bá sì ti mu méjì o bá ti mu kọjá méjì wò fish. abeg ma don worry eh abeg when you greet my oga pikin wey tell you eh ma rush call am come make her greet you. so why you wasting. at one hundred dollars please. good afternoon ma. ah ọ̀ọ́ta o ọ̀ọ́mi o ọ̀ọ́mi o ẹ fún o kábíyèsí. you're talking to me. ah ah aya bàbá rẹ̀ aya balógun rẹ̀ ẹni tí ò mọba ní fọba ṣeré ẹni tí ò mọyọ ní fi ọba lọ́ọ̀sà ní fi ṣàwàdà. ah wo ẹni tó wù uh, excuse me please lobito you brought me here i don't know what what she's talking about what's what's what's bayaba. Mile, eh? see if I say don't they miss this thing up No more my picking. pikin wa tell you be this. She no be anything We be say they call and say now one thing one thing. She never marry. Na hey. person wey wan marry sef no be king, you don miss mix her up. Ah! Kábíyèsí yo. Ìyá mi mọ̀ bínú o, bó bá fẹ́ jọ̀wọ́ sí, tó bá fẹ́ jẹ̀gbin ayaba bá mi rí ayaba lókun rí. Ba Badokun or whatever. I don't think I know him. We've never met. Is, is he from the state of Nigeria or oh. where? Ìyá mi, ó mọ Balókun. Ó mọ̀, ó ti bá a pàdé. Ó rántí àwọn àlá tó ńlá ni. Eh? Ó bá rẹ̀ ní ipò ọba nípò ayaba ni. Ó mọ̀. Please, please, I don't really want to do this. Can you take me out of this place? No. No, please jẹ́ wá sòótọ́ ọ̀rọ̀ fún ọ hmm, bí ò bá ṣètùtù kó tu ojú ẹ̀ kó tù lójú gbogbo ẹnikẹ́ni tó bá dẹnu kọ́ hmm, òkú lẹlẹ́jà ń ta o. ilé abẹ́ ìdúgbòde sí ìlẹ́ta yẹn wá sọ fún wo wá sọ fún mílẹ̀ òsì ọkọ rẹ̀ òjòwú ni o kò ní í wòran kẹlòmí o máa ṣìyàwó rẹ̀ báṣubàṣu o bẹ́ẹ̀ bá fẹ́ràn rẹ̀ ẹ tètè sọ fún un. Mom, I, I don't mean to be rude. I don't know what you're talking about. kó ṣètùtù kó gbẹ́ bọ́ fọmọ sọ tèmi ẹ kábíyèsí o kábíyèsí o kábíyèsí o bó o tiẹ̀ gbà wí fún lobito wí fún o. kò rántí àwọn àlá tó ńlá ni. dẹnu kọ́ òkú lẹ́lẹ́jà ń ta o. wọ́n ní tí ẹrù bá pẹ́ ń lé alájọbí ló máa ń bọ̀. trash i don't believe that you somebody will just come up with this trash and you will believe it at this time and age. Oh. Tobito, I asked you to take my daughter to her place of primary assignment and you took her to a shrine. Oga, no be shrine. Hey, you shut up! You're playing with your job. If not because of my name and political ambition, I would have gotten that woman arrested. Lobito. Okay. We dancing we? Um, dad, dad, I think we should undo things with yes. I never planned for this. And and Lobito was there. We were both lost when the woman was telling us about this. And come to think of it, she has nothing, like absolutely nothing to gain lying to me. And I got, I got to think about everything she said. I, realized they might be true because ever since I've come of age, I, I, I, I do have this nightmare and I see this guy. He's always in my dream. Then, then he, we, we, we, we make love and we, and she mentioned it. The woman mentioned it. How, how come she knows? How come? This is frustrating. My daughter, I sent you to the best of the universities in this whole world, not to believe this trash. And of course, I didn't want you to come down to Nigeria because, if not because you said, oh, I want to serve my fatherland. And of course, the marriage thing. Kika? Sir. Babueto. Moisola, my darling. You have to listen to your father see, this spiritual husband of a thing shouldn't be a big deal at all. You have to think about your dad's reputation. And his political career too. Yes, truly, eh? We've heard about stories about all the spiritual husband of a thing here and there. But I've never heard that it can cause damage or kill someone. But, but the woman said... What did she say? Wow! man said the spiritual husband might kill my real future husband and that it's dangerous. Um, Madam, yeah. this is a very serious matter. I don't think we should joke about this at all. See, why can't we just do the sacrifice, then move on? Yeah. Eki, Àná sùúrù sọ̀rọ̀ Yorùbá lẹ̀ yìí o. We need to make Maureen happy. Please, let's go and see this woman in question. Over my dead body. I, Ayodele Rogers, the Otunjo of St. Mark Anglican Church, would not visit a shrine. Oga. No be shrine. We shall. Sarah! Ah, you're the same weekend. Kike, we were not brought up like this. I mean, if you're talking about visiting a pastor, oh, it would have been okay. Oh, yeah. Okay, um, Ege, I think I know someone that can handle this perfectly. Although I haven't met him before, but I've heard him preach on the radio like once or twice. I, I think he can he can handle it perfectly without making a mess of it. His name is um Woli Kasang, Kasangba. Yes, Kasangba. Bring him here. I should bring him. Yes. Eh, ó ìwé ẹ̀mí òkùnkùn nu arábìnrin yìí wọ́n kì í ṣe bí ló yẹ kó wà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. sórí mo fẹ́ kaná kan sọ. Yürü lan. you brought under my roof. Came here because he was displaying and you people believed him. That guy is a fake guy. Look at it. I mean, this is his file now. He has been arrested several times. He has been arrested for offenses, fraud, attempted rape, aiding and abetting, assault, impersonation, everything that you can think about, everything bad you can think about. Look at it. If not because of my name, because I don't want the press to start shouting my name all over the place, I would have pressed charges. I would have charged him to court, yes. I told you guys now. Nobody would believe me. I don't care. Hmm. I am your father. Be rest assured that I want the best for you. You see, this Okoron thing, forget about it. Nothing will happen to you. Why don't you let us, let us focus on your primary assignment? And of course, your wedding, which of course will make everybody happy. Even your mother will be so happy wherever she is now. Please kẹ̀kẹ́. My sweetie pie. It is obvious you're no longer a kid. Yeah. My baby girl. I guess by now your mind should be rest assured. Now that we all know that Woli Kasanga is nothing but fake. So that means he has been feeding us with lies. Come on, darling. My prayer is that um, no tragedy should strike us in this house. Amen. You have to go back to work. It's few weeks to your wedding. You have your life ahead of you. My baby, let's make your wedding memorable. Huh? Please. Mm. Um, I would like to say thank you to you guys for this taking time out to help me sort things out. It means a lot to me. <laughs> and that um hope you haven't forgotten to talk to Dishala, the wedding planner, about um King Sanyade coming to play at my wedding. Oh, oh there's no problem about King Sanyade. Hey, yes. I have arranged a session with uh, Professor Animasha. Mm. Yes. Uh, will take you to his house because the meeting is going to be held in his, in his house so that we can make it discreet. Do you like that? <laughs> princess. Uh, Thank you. I get a hooked. <laughs> <laughs> So Oh, oh, oh, uh huh. You won. So yes. It's my turn to win. Oh, fine. So you go ahead and do the peko peko. I need to win. Oh, you want? It? Oh, you need to win. Yeah. Okay, you. Okay. I'm gonna do it. Over to you. Do the peko peko. No. happy you are here now. You told me about your dreams and the drama surrounding it. What about the dream now? Um, I, I have not had it in a while. I knew your family long ago before you relocated abroad. You were 12 then. 14. I was 14. Good. So you should be sure. I'll be frank with you. In my experience as a, as a psychologist and the author of many award-winning books and journals to my credit, I have to tell you this. Religions, politics, and superstition are the problems of Africa. Over the years, I counseled young ladies like you. I told them to steer clear from uh, African uh, beliefs and ideas. I studied in United Kingdom. And when I sit down, to study uh, African way and belief. <laughs> I laugh. Too many discrepancies, theory they cannot back, and end up messing up ladies like you. Now, to sex in the dream. See, I wrote this book, on Sex in the Dream, 25 years ago. Let me tell you, you can have sex in the dream with anyone your spouse, your friends, and colleagues. Disturbing dreams, having sex with close relatives darkness. That is normal. Now, the question is why do we have sex in our dream? Simple. It is because we have intense activity that is constantly going on in our subconscious mind. We often have a Deep urge to do certain things and they manifest in our dreams where our uh, conscience cannot uh, prevent them from happening. Some call it wet dream, sleep orgasm, or emission. They all mean the same. It is just a period when your genitals are hypersensitive. So if you are having a dream that is turning you on, there is a chance you orgasm and you may not know it until you wake up. Isn't there something to be worried about? It could be dangerous for myself and my husband. That is nothing, my dear. It is rubbish to let anybody convince you that your dreams have an influence with demons. These are the illogical nonsense religion teaches in Africa. That is total crap, my dear. Any other question? Omo, you know, as he did go, as I did talk him. Now I get a day that party o. Oh. We dey Maryland from Baltimore. Now I go notice say everybody get food and he serve everybody. Now they come they pass me. Maybe I did there the form I got akata before, Now sharp sharp I change am for everything. àwọn people wọn dàbẹ ṣò fún ó yà máa gbé jíjà mi jà kíyèyè wọn yìí nọ ṣáṣá náà dẹ bring food called guinea kíyèyè wọn. <laughs> so that means you didn't even know where the outburst where it came from Honestly. you just went straight. bad guy. Oh. guy that reminds me after party is it Davido or Lamidi. well um, i'm still thinking david. oh that's it wow <laughs> davido have it. That's a great one. Oh boy. This one will be say this day now. so so what I they drink. I don't begin to suspect you. You wear I sabi well well. Kí ló ṣẹlẹ̀? Last time I was at the hospital, you know, the doctor had me checked up. He discovered uh, hepatitis. Wow. So for now, no more drinks. Like, bye bye. Are you for real? Yeah. Ah. So what about the marine babe? You won't tell me say you never log am. I never log in oh. Oh. o. Oh. Suppose sọ bẹ́ẹ̀ mọ̀. Surprise! you don't know about eight. what Ọlọ́run wá kú àkọ́dé. That's me baby. What an unannounced visitor. How do you know I'm here? uh oh. I mean, if not for my driver, though drove out to get some bushmeat for my dad mm. in town. I would. <laughs> Oh, really? Look at you. So how do you do? Fine, you babes. Uh, I, I heard that you're serving here, so I was like, ah, let me go and check on this babe. I'm actually going to Ife. I just thought, okay, let me try my luck now. You never can tell. And yeah, mm. you know. oh, Larry, <laughs> why you always trying this luck? You, you never do. Change care, eh? I'm still the same Larry, eh, oh, your main man. <laughs> Ah, babes, I could, could try, try, try, toss you, toss you, toss you in the America. You don't agree. Eh? Hey, eh, babe, stop doing like this now. Eh? Now that you are back on track. <laughs> okay, let me let you rest. Now we'll revisit the topic. We are not going to revisit the topic uh -uh. because I'm taking. Yeah. Uh. And I've told you, we practically grew up together. You're more like a brother to me. So. Mm -mm -mm. mm. Money, don't brother, don't me. Stop it. Uh-uh, don't zone me. Don't zone me now, eh, babes. I like you now, eh? Now that even uncle is going for for governorship levels, babe, ah, let me be his in-law now, eh? See me now, check me, <laughs> check me out, babes. <laughs> Stop this already. Uh, See, you will never stop being stubborn. Like, well, the truth is, I'm getting married, so you were late. Wait, wait, wait, wait, wait. So, so that thing is true. I read, I read it online now. Ah, Akitunde uh, family something something blah blah blah blah. Ah, come, we say we get money oh, you know now. We get money just that maybe our father is not a powerful politician. When he has no lele, no lele. I agree, but I want that guy. <laughs> want him. My eyes are on him. Want him. If he mess up, man, hey. Okay, shall let me run now, but I used to get a, you know, like a party hug. <laughs> You know how we do now. <laughs> like, you know now nọ́mà. <laughs> Uh, <laughs> don't miss my wedding for anything in this. <laughs> I'm going to, like, I won't talk to you anymore. Don't miss my wedding. Now you don't miss my wedding. I will miss your wedding. In I'll do the same thing. ah! Murray! nice shade of silver. I'm sure you'll like it. I'll take it. Excuse me. Hey, babe. Hello, Maureen. What's up? Have you heard? Laya Konde had an accident this afternoon. He was on his way to Ife when his tire burst. He lost balance and I heard the car somersaulted into a river. Turn on your TV, turn on your TV, it is on the news.

ọkùnrin tó kú balòkun ló pa á. bẹ́ẹ̀ni. he killed him. òòṣà olówó òun ni balòkun kò lè lajú ẹ̀ lẹ̀ wọ́n máa tẹ ìyàwó ẹ̀ báṣubàṣu. ó wu ọmọkùnrin ọ̀hún ó gbé wò báyìí kò tẹ́ wọn rárá rárá ó rí i pé kò tiẹ̀ ìgbésí ayé ẹ̀gùn ò nítumọ̀ ló ṣe bínú pa á. ṣé o tún wá rí gbogbo àwọn àfẹ́sọ́nà yẹn wọ́n wà nínú ewu. Why can you just tell this guy to leave me the freaking hell alone? I, I mean, I. tún gbọ́ o ẹ bọra òun ni balùkùn o ìtorí ẹ̀ la ṣe ń pè ní balùkùn balọ̀sà ẹ bọra tó ń gbénú omi tó sì ń ṣàníyẹ wàìwàì. please kí la máa ṣe kí la máa ṣe máa. I'm getting married and mo fẹ́ kí kankan ṣe ọkọ mi. sori èmi tó ń wò yìí hmm. n tí mo rí lórí ìjókòó tó o bá gorí ilé o ò lè rí o ṣùgbọ́n kankan la ṣe wàá lọ pé bàbá tó bí ẹ lọ́mọ wàá pè wá síbi. My father. Mm. Ondo socialite, governorship aspirant's daughter, commits suicide a day to her wedding. And the ball is in your court. Why would you leave the house like that? I just didn't want to break the party. <gasps> what party? You. You and Dad. ẹ mọ kí ló dé tó tọ ká tó kúrò lé. ṣé ń gbọ́rọ̀ lẹ́nu ẹ̀yẹ. ìwọ kọ́ ló ń kọ́ mi lójú ni tó ń tẹ ọ́n bẹ́ẹ̀ nípa ayé ti fẹ́ parẹ́. ìwọ ọmọbìnrin yìí you are just my you are my greatest distraction right now. àwọn ẹbí ẹ ni greatest distraction. Ah! nǹkan tó ń tra àti sọ ni pé ẹbí mi ni pé Àtinúkẹ́ kú. ṣùgbọ́n lẹ́nu mi. Eh, eh, no ó wà obvious kò sọ blame me. will you stop. hello. hello is anybody home. wọ́n ti máa ń ṣe ní wípé. nothing at all. We are not animals. We are human beings. Wait. Wait. Wake up! olóyè ẹ ṣeun mo dúpẹ́ wípé mo ránṣẹ́ pè yín ẹ sì jẹ́ mi ah! aṣọ yìí ayé ò ní fàyà èmi ni mo ránṣẹ́ pè yín o nítorí ọmọ mi Mọ́rìnsọ́lá yìí àwọn ìbéèrè kan ni mo fẹ́ bi yín nípa ọ̀rọ̀ ọmọ mi yìí ni mo fẹ́ béèrè pé nígbà tá a bí i ǹjẹ́ a béèrè àkọsẹ̀jáyé ẹ̀ àti pé tá a bá béèrè kí ni wọ́n wí fún yín torí pé kí ni ó ṣeé ṣe kó jẹ́ pé ní tèmi ń rí ẹ ò rí i mo ní bèrè lọ́wọ́ yín. morning sala. ẹ like normal child wọn bí ọ náà bó ṣe ń bí àwọn yòókù náà ni oṣù ẹ ò lé oṣù ẹ ò dín oṣù mẹ́sàn-án ni wọ́n bí ìdíwọ́n létí tó kàn ṣẹlẹ̀ ni pé bí ẹ ṣe bí sílẹ̀ tán ló kú. Hmm. ìjọ tí wọ́n bí nìyá ẹ̀ jáde láyé dà ẹ ṣeun ṣe rí ọmọ yìí tẹ́ ẹ bíi kì í ṣe ọmọ lásán. wọ́n rìn sọ́láì. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. wọ́n rìn sọ́láì. ó yẹ kí wọ́n sọ̀rọ̀ yìí. òun pàápàá kò mọ bóun ṣe jẹ́. ẹ bọra nú omi ni ayaba ọba omi ni tá à ń pè ní balókun ọba lókun. mílẹ̀. bí ṣe ń ṣe bí èmèrè. kò gbẹnu ẹ sọhùnún ṣé mo sọ fún ẹ pé mèrè ni kì í ṣe mèrè o kì í sì ṣàjẹ kì í sì ṣàbíkú alágbára ni o kò ṣọ́ ẹnu ẹ kó mọ tó má má sọ o. kì í ṣọmọ lásán. ta la lágbára ẹlẹ. ok. ọmọ yìí ìṣe ènìyàn wù ú ló ṣe wá sórí òkè èpè eléyìí bí ọkọ ẹ̀ nínú ṣùgbọ́n nítorí ìfẹ́ tó ní sí kò lè ṣe níjàmbá nítorí pé kí ni ààyò ẹ̀ ni. ọkọ wo kò í lọkọ náà. Ah, ààyò ọba lòkun ni ó wá wá nítòótọ́ ó bí nínú o ó sì já ààyò ṣùgbọ́n kò lè pa lára o nítorí bó ti mọ̀ pé tó bá pẹ́ tó bá yá tó bá dàgbà tó bá dògbó ó ń padà bọ̀ kò kọ́ o ọba lòkun ò kọ ìyàwó rẹ o ìyàwó rẹ ò sì kọ́ o kẹ́ ẹ dìyẹn mú kẹ́ ẹ ṣe lé ní. ẹlẹ́ẹ̀kejì rèé ṣe rí àwọn àlá tó ńlá tí wọ́n bá ní ìbálòpọ̀ lójú oorun ọkọ ẹ̀ ló bẹ̀ wò ó nítorí pé kí ni kò fìyàwó ẹ̀ lẹ̀ ó ń bá a fi ẹ̀mí rìn ó dẹ̀ ń bá a fi ojú inú ó fi ń ṣọ́ ọ nítorí pé kí ni kò lè lajú ẹ̀ lẹ̀ kí ẹlòmíì kó máa bá ìyàwó ẹ̀ ní àjọṣepọ̀ ṣó ti yé wa kò sẹ́ni tí ìjowú o ọba omi ń jowú o bí ènìyàn pàápàá ṣe ń jowú lọba omi ń jowú lẹ́bọra ń jowú kò lè wò ó kó lajú ẹ̀ sílẹ̀ kí àjèjì ènìyàn kó máa báyàwó ẹ̀ ní àjọṣepọ̀ nítorí ẹ̀ ló ṣe fà á tó ṣe ń rí àwọn àlá àti àwọn ìrírí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n ọ̀nà àbáyọ wà o tẹ́ ẹ bá lè ṣe é. kí la máa fi yà wọ́n èló ló máa ná wa láti yà wọ́n kí bọ̀bọ́ yẹn máa lọ síbi tó bá wà kó kí ọkọ ọmọ mi gbádùn ilé ayé ẹ̀ kó lọ́kàn tiẹ̀. ṣé eré mi tẹ̀ ń wò yìí èmi ò tó láti ya balógun lọ́dọ̀ ìyàwó ẹ̀ o n ò tó bẹ́ẹ̀ bàbá mi n ò tó bẹ́ẹ̀ o ṣùgbọ́n ó bẹ́ẹ̀ kó dákun kó fún un ní ààyè díẹ̀ kó ṣe gáfárà kó fi lùgbésí ayé ẹ̀ lórí èké èpè bó o bá ṣe tán yóò lọ bá olówó. alẹ́ ló màmá ẹ tí ẹ bọ̀tẹ́fà tí yóò bá náwó ẹ jẹ́ kí mi mọ̀. ọ̀túnba yóò ná yín lówó tó pọ̀ ẹni tí ó gbéṣẹ́ iṣẹ́ ta ó gbé nítorí àwọn nǹkan ọ̀sẹ̀ ìbáyé tá a máa rà tí ò sí tá a ṣẹ̀ṣẹ̀ máa wá ẹni tí ó gbéṣẹ́ yìí pàápàá yóò gbowó owó tó pọ̀ ni o kẹ́yà tètè mọ̀ sílẹ̀ báyìí o. Hmm, tá a bá ṣí i ní mé ní méjì á ná yín tó ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún. How much is that? Fifteen thousand. Fifteen thousand. Mama kí ẹ tó bẹ̀rẹ̀ iṣẹ́ máa fún yín ní hundred thousand tẹ bá wá parí ẹ̀ máa fún yín ní two hundred thousand. owó kínú. pé pé ẹ ṣiṣẹ́ ó ṣe pé ẹ bá wa ṣe adẹ̀rí wọn ẹ fẹ́ yà wọn adẹ̀rí wọn yà. bàbá mi àwọn ìyá mi ìjẹfà wọn ì jẹ ìfà tí ó fani lápò ya iye tó bá jẹ gẹ́lẹ́ láti sọ fún yín o ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún òdín kò sì lé tí bá ti ṣe é ní ọ̀nà gbégbá o láyé yẹmí ní tèmi sàn ò ṣàkẹ́gbọ́ o bí bá ti ṣe é ní tèmi má yòókù wa ọ̀nà yóò di dórí kálá lójú ayé mi. Iko dukai ayé tó wá wá yìí ojú owó ìríbi àwòdì rọrùn ojú rẹ ò ní ríbi o àwòdì rẹ ò ní rọrùn o áhà ò ní báláyé fọwọ́ tì kù iṣẹ́ ọ̀túnba bàbá ọmọ bàbá ọmọ ẹ kú iṣẹ́ ẹ kú àfọmọnìyàn ṣe yóò mọ̀ ju yín ṣe ni o ẹ ṣeun ẹ gbìyànjú àmọ́ ó kù ó kù nǹkan kékeré kan tẹ́ ẹ ṣe. Um, um ma, what is it again? Kí ló tún kù? Ìkìlọ̀ ni. Tí ò bá ì tí ì tán, kì í kú o. Ìkìlọ̀ ń wá rèé ṣé ẹ rí Mọ́rìnsọ́lá kò gbọ́dọ̀ ṣe ìyàwó aláriwo pínpín ní abẹ́ àsíá bó ti ń kórí nítorí pé kí ni aya bàbá mi ni aya balòkun ni aya ọba lókun ni aya ọba omi ni tó bá ṣe é tí balókun bá fi lè mọ̀ ah! omi a máa túra omi a sì máa bà nǹkan jẹ́ ìjì ajá koríko dìde èrùwà dìde kò gbọ́dọ̀ ṣe ìyàwó yìí lójúmọmọ o gbọ́dọ̀ ṣe ní bòńkẹ́lẹ́ lọ́gànjọ́ òru ni bẹ́ẹ̀ bá ti ṣe ọ̀túnba gbogbo ilé tó kù ogun ti ṣe o. right, Did you hear her? You heard that? you I wasn't interested. I told you I wasn't gonna come here. Ṣé o gbọ́ gbogbo nǹkan tó ń sọ jáde lẹ́nu ń sìn? Yá. Ṣé ẹ mọ orú èèyàn tó jókòó síwájú yín ṣá? Ká tó rí oṣù mélòó kan máa jẹ gọ́vnà stéètì yìí. Ẹ wá wo gbogbo àwọn èèyàn tí tí tí wọ́n máa wá sí wedding ọmọ mi tí mo ti sọ fún pé ó oh, ọmọ mi fẹ́ ṣe wedding kò lè dín ní gọ́vnọ̀s mẹ́wàá ìtura wa ministers pọ̀ rẹ̀rẹ̀rẹ̀ oríṣiríṣi àwọn èèyàn jàǹkànjàǹkàn náà ti gbọ́ tọ́dẹ̀ ti sọ pé àìmí náà máa ń bá wọn ṣe àwọn náà máa wá bá mi ṣe ẹ jọ ẹ wá lanu pé mi ò gbọdọ̀ ṣe wedding pé ooru ni ká mú ọmọ ká mú lọ sílé ọkọ ṣé nǹkan tí fẹ́ lọ sọ fún wọn nìyẹn pé ok àṣẹ wedding mọ kí mi náà dẹ̀ mọ́ mọ́ lóru gànjọ kí n lọ sílé ọkọ tó pé èèyàn kankan gbọdọ̀ pọ̀ it's possible ṣẹgbọ́ kò possible ẹ sọ fún ẹtẹpẹ lẹ́ẹ̀kan olóyè ayọ̀ pé èmi sọ pé mi ò gbà look tó bá jẹ́ èmi ni bàbá ẹ mo fún ẹ ní twenty two seconds kó o dìde kó bá mi ní ìmọ̀tò otherwise nǹkan tí ojú ẹ̀ máa rí ah, eh, in fact ó máa yẹlẹ lóbítò let's go. you have to go and check. Park. Uh, park and check, Abi. Ma park here, ma park here. Uh, park here and check it. Oga. Oga, you like say the car do you auto? Yes. It's all over overheated. eh. Kí problem ẹ̀ báyìí? Kí ló ṣe? What is wrong with it? Oga, I don't know. Oga, you know it's Make we just sit These large people, I'm a call mechanic. Yeah? Yes. Yeah. Uh, make we at tomorrow you come outside. Make we just, oga no vex, oga no no vex. We'll sit down here. I'll come, Oga, you get credit, you get credit. Just get, find a way to call the guy. Now, how come the guy? Because I'm going to sit down and go back to the store. dáadáa ju Ìbàdàn lọ ni. ìlú Èkó ló fi ń wé Ìbàdàn bí èèyàn bá ń fi ìlú Èkó wé Ìbàdàn bí ibi èèyàn kan fi jẹ́ wé ẹ̀bà ni ah, lọ́ọ̀lọ́. gbàmọkùn ẹ kí ṣe wé tí a ṣe ká mú ẹ̀bàdúrà ká mú wé iyán iyán yóò jẹ́ fọ̀fi dúró bá rí ọbẹ̀ lálàsepọ̀ ìyó nínú ẹ̀wọ̀n àti láfà nínú kàbí dúró rí ẹ̀fọ́ ní kótókítí ìyó gbùnkan tí ẹ̀gúsí inú ẹ̀ ló gbùnkan iye bẹ́ẹ̀ mú kóun bẹ́ẹ̀ ṣáká lọ́gbọ̀ọ́sọ yìí kí ló fẹ́ yẹ wọn ẹ. ẹ̀bà àtiyán lè fẹ́ fi wéra ṣó fẹ́ dàbí sí Ronaldo kẹ́ fi wé Messi níbo ni méjèèjì ti jọra ṣó jọra. a lè fi wéra a tiẹ̀ lè jọra rárá bí ẹni fi irin amẹ́fọ̀láyè kó la fi wé ìyá Michael ni. ìyá Michael ó sọ ju amẹ́fọ̀lọ́yẹ̀ ẹnu búkú Michael bẹ́ẹ̀ mo fi wo rí bẹ́ẹ̀ ah, ah. ìyá Michael òun ó gba ìjù ní lókè gbóyè ẹ sọ ni ìwé lẹ́pọ̀ ìyá Michael kó ẹ̀fọ́ yìí. àìsí bẹ́ẹ̀ ń la ìbáwọn dá sí i ìyá Michael níbi ara rẹ̀ yá ọ̀dọ̀ amẹ́fọ̀n láàyè ibẹ̀ ni wọ́n gbé lọ. èyí èyí ni èyí. níwọ̀n gbà táwa ti lò lókè ìlú yìí well I can conclude and just say amẹ́fọ̀n ló yẹ he is better than ìyá Michael with that thing for mm-hmm. me. Mobito Olatito boss I want the two of you to go to Igbo Olodumare and bring Amefon Loye here now.

ẹ jẹ mí àṣà ìkorò lẹ́nu oṣó ẹ jẹ mí àṣà ìkorò lẹ́nu àjẹ torí wípé mo ti ń jẹgba ewé ìjọgbọ eruku òde gbòǹgbò òde ẹ̀yin olóde o ẹ wá bùnmi lóde lò mo tún ti dé o èmi àgbà yẹ́wùkẹ́ yẹ́wùkẹ́ yẹ́wùkẹ́ yẹ́wùkẹ́. wọ́n lẹ́ ń béèrè. bẹ́ẹ̀ ni ṣẹ́yìn la mẹ́fọ̀n lóye. èmi la mẹ́fọ̀n lóye. bàbá a nílò yín lóńdó báyìí báyìí. òótọ́ ni ìyá Michael sọ wípé balùkùn èṣe òṣà téèyàn kan fọwọ́ mú ṣùgbọ́n mi ò gbà á torí wípé irin ni mí èmi lọmọ ògún lágbẹ̀dẹ aláṣùparadà kan ò gbọ́dọ̀ sún tiẹ̀ láàyè balẹ̀lẹ̀ bá ti lé ají gbọ́nọ́kú amójú ogun ró òfìfì tí ń fi bí dànù òkèrè tètè ńlá mú mi lọ ibi a sì wọlé lóòyè ẹ mi dáadáa o bá lòkún tẹ̀yìn ń wò èmi àti ẹ̀ ti jọ fojú rí jú báyìí àjọwọ̀ yá àjà náà kárí mo gbé náà dání ọ̀fẹ́ nu gbé náà mo fọwọ́ gbé àjọ gbégbẹ́rẹ́ gíga náà báyìí ni ṣùgbẹ́ mi mọ pàpà fẹ̀yìn rẹ̀ lílẹ̀ ẹ wo ẹ fọkàn yín balẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ ṣe fẹ́mi. bàbá ṣé gbogbo nǹkan tí ẹ sọ sílẹ̀ yìí ó dá yín lójú. ó dá mi lójú dáadáa ni. ẹ ṣúọ. ó dàbí ẹni wípé wọ ọkùnrin ìyá ọmọ mi dáadáa jẹ́ ń mi wò ah bàbá o ọmẹ. mo tó yẹn mo ti believe yín o mo mọ̀ pé ẹ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ owó la máa ná èmi ṣetán ẹ wò ó ọmẹfọ tí ẹ bá lè ṣe iṣẹ́ yìí lénìí sọ́la. So àwọn fún five million tó bá jẹ́ alẹ́ ìgangan lẹ fẹ́ deliver ẹ̀ ten million ni ìyẹn kọ́. kò lè ṣe é ṣe lálẹ́ yìí ó di lọ́la ṣùgbọ́n ẹ bá mi ṣètò seventeen million naira kékeré kọ́ ni kéra mọ́. kékeré lówó ẹ̀yin ẹ̀ deliver seventeen million ẹ wò lẹ́yìn seventeen million yẹn kí lẹ tó fẹ́. mo nílò ẹnìkan tọ́já wípé gbogbo ohun tí n bá ń dánwò ń bẹ́ yóò fojú ara rẹ̀ rí báyìí. ó yá mo ṣe tán. ẹ lè tẹ̀lé mi aya yín ò lè tẹ̀lé mi ọmọ yín ò lè tẹ̀lé mi tí kì í bá ti ṣe ẹ̀jẹ̀ yín lonítọ̀hún ìyún ló lè tẹ̀lé mi. ló lè tẹ̀lé yín o. Ah! ta ló lè tẹ̀lé yín. ọ̀rẹ́ fọ́n ló yẹ o ti léèyàn tó máa tẹ̀lé yìí. ó ti tán. tá lọ pẹ̀lú yín tá witness gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ń bẹ̀. iṣẹ́ ti ṣe. lobito lobito má bọ̀. There is this bad door you single handedly open right. You're going to pass through it alone. You and Papa. You will follow Papa to witness what he's going to do. Now, everything he does there, you come back home to tell me. If I collapse, you collapse. But, Oga. Hello? You have no say in this matter. So, when you're telling Oni, Oga. no excuse please. ó máa tẹ̀lé yín. ẹ̀rù ń bọ̀ ẹ̀rù ọgbọ́dọ̀ bọ́ fíní báyìí lẹ́dí ẹ̀ tókó ìmọ̀ bọ̀ tó o bá lọ ó di dandan kó o padà wálé ó yà ń díje àlọ́. sà ó di dandan kó tẹ̀lé yín ẹni tó bá bímọ ọ̀ràn ló ń pọ̀n. ẹ fowó ránṣẹ́ o. bẹ́ẹ̀ bá ṣe ń dé báyìí owó ti wà ńlẹ̀. Lemo, lemo, rọkẹ rọkẹ ọdẹ iná tí rọkẹ tí ẹ ṣàràṣà tí ó túbà ọkẹrù wọn ẹmọ dẹkọtì àgbà ìnàkí tó kù kí láì túbà ń kọ ṣeré lọ́wọ́ ọrùn wọn gẹdùn ni wọ́n fi ń ṣe léegun èmi amẹfọ lóòyẹ mojúbà ó má lòkun o má lòkun o máa ń lòkun o ìwọ lòrìṣà ńlá tó bá lórí gbogbo omi òrìṣà lágbára tí ń gbénú omi bu ní ṣọ́wọ́ ìwàyí láì mojúbà lọ́tún mojúbà lọ́sì ọ̀wá ṣúrẹ́ dẹ́dẹ́ tó dára ṣàṣà tó bá ń bẹ lóko kó o dé o tó bá ń bẹ lódò kọ́ ọ̀bọ̀ tó bá lànà déédéé tolúfẹ́ bọ̀ súdé tètè kó wá gbóhùn àmì amẹ́fọ̀ lónìí. òkè tótó òkè tótó òkè tótó bẹ́ẹ̀ ló kú o. ó di dandan kó jẹ́ ìmì amẹ́fọ̀ lóye kó jẹ́ mi ní ìròyìn tèmi. aṣú kétégbé arọ̀ kétégbé awo orí ìlà bẹ́ẹ̀ lókun o ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ rẹ̀ o alódìdodo kó o gbóhùn ẹwo lẹ́nu tèmi mo ní kó o súré tètè kó o tara ṣàṣà kó o wọ́n jẹ́ mi ní ìhò tèmi máa lókun o. Cabo. wọ̀ lọ́nu ìwọ̀n bá wọn jẹun nínú igbó alára ìrìwọ́wọ́ ìwọ̀n bá wọn fi bomi mu nínú igbó alájà alẹ̀ ẹ̀mí sì ni mo mọjú abẹ́kú lọ́wọ́ àti sọ́rí inú igbó àdídẹ́dẹ́ àtàǹpàkò àgbègbè onímọ̀ràn ìní wọ́n fi kó ńlá kọ̀ọ̀kan sí mi lójú nínú igbó àfúnni níwọ̀jẹ́ ó di dandan kọ́ ọgbọ́n tèmi o wo ẹbọ rẹ rè yóò dìjẹ́wọ́ gbà torí mọ́rìnsọ́lá mo ṣe tàn án wá ṣebí ìwọ ló obìnrin ìwọ ló omi ìwọ ló bá ìwọ ló odògùn ẹ̀yìn jẹ́ kí mọ́rìn sọ́lá jẹ́ kó mọ́ ṣayé tiẹ̀ kí wò ó mọ́ gbẹ̀gbẹ̀ tiẹ̀ bá ló kú èmi amẹ́fọ̀ lóòyẹ̀ mo ti pèsè ohun ẹbọ mo ti pèsè ohun ètùtù ọyẹ́jì ó dìtẹ́wọ́gbà. o ṣeun mo dúpẹ́ o ṣe balùkù ìwọ lọba tó gba lórí gbogbo omi ìwọ lálágbára òrìṣà tí ń gbénu omi tí ń bu ní iṣan wáìwáì èmi amẹ́fọ̀n lòdì ọmọ bàbá pẹ̀kújẹ ọmọ ewé ìgbẹ́ àìmọ̀ tó júbà rẹ lọ́tún mo júbà rẹ lọ́sì o ṣeun mo dúpẹ́ o o ṣeun mo dúpẹ́ o o ṣeun mo dúpẹ́ o ọmọ mi jọ ẹ o ọmọ mi jọ ẹ o ọmọ mi jọ ẹ o ilé ìjọmọ mi jọ ẹ ṣe òye. àti kankan ọ̀dọ́. ẹ bó báyìí. Ah, bẹ́ẹ̀ni ẹ ti wá sí church ẹni pẹ́ rárá. àwọn ah, ṣé báyìí ó ṣe é wà pé kò rí. ok màmá bẹ sọ màmá lè jẹ kẹ. ẹ lọ wọ́n mi dé rí. ayé ọkọ mi yé o o wẹ́ẹ́ máa dán. Não, eu falei fm ayé mi má pẹ́ o láì mi o. serious. You know, he got dressed, said he had, a, I mean, pain in his chest. Then he said he wanted to rest. I left him just to reach there and met him dead. Sunday has been apprehensive for a while now. Yes. The doctor said he had a cardiac arrest. knowledge. I've learned a number of things. I've never been left without an explanation. But this is different. There is a scientific report. It came without a mystery. That is science. So I can one establish the fact that there is an African god that can kill a groom on his wedding day. It is unbelievable. And if it is true, then we still have a lot to learn from this dark continent, Africa. báyìí mo dẹ̀ fọ́nra mi gbé àgbákò mo dẹ̀ gbé wọnúlé fúnra ra mi báyìí mo. tọmọlẹ mi là o kì í ṣàgbákò ṣó fún mi ní ìsinmi ṣó fún mi ní ìsinmi ok jọ̀ọ́ torí Ọlọ́run tó bá jóbìnrin rere nìyẹn tó ń fọkọ ní ìsinmi ṣé ọkọ òní máa sáré bọ̀ nílé every time tó bá délé náà ó máa pariwo ni wàá kọ́kọ́ fi ebi bà tèmi jẹ́ wàá máa ní ọ̀rọ̀ fit farm òtí kan wàá máa rá àwọn ewúro sínú abọ́ fún mi wàá fi ebi pa mí wàá pariwo lé mi lórí tí fóònù bá ríǹgì mi ò lè gbé so ọkùnrin wo ló máa sáré bọ̀ lórí rẹ̀. lọ́wọ́lá ṣé torí tí ẹ̀kọ́ mo ṣe ṣe gbogbo ẹ̀ ṣé torí tí ẹ̀kọ́ mo ṣe ṣe gbogbo tí mo ṣe tí mo keep fit tí mo look sexy ṣé torí tí ẹ̀kọ́ débọ́lá àgbàyà ní àgbàyà ní ìwọ ló lé ló ti ń bọ̀ ìwọ ló ti ń bọ̀ ó ní ẹ́ tó fẹ́ ni tó fẹ́ ni ó yà nà kó pa mí nà mí ó nà mí àgbàyà ó ṣe bó ṣe rí. múra sí pẹ̀lẹ́ continue náà padà síbẹ̀. jésù ti gbàdúrà tèmi náà mi ò ní ìdẹ. pé mo ti dé mm. o mọ̀ pé jésù ló wá wọ́ mi ibi tí mo wà fúnra mi kọ́ mo fẹ́ sára mi rìn wá. ìbòòrò ìbòòrò létí ìṣáálá. òkòtó òkòtó. ó àyà mi ayọ̀lá máa bọ̀ máa bọ̀ adékùn lẹ́gbẹ̀ẹ́ nígbà yẹn leave food for now ọwọ́ fọ̀rọ̀ oúnjẹ yẹn fi ìyẹn sílẹ̀ nù súnmọ́ mi súnmọ́ mi <laughs> you see. I have something very, very, very important to tell you. Huh? This your uh, uh, hot like fire today, cold like ice tomorrow. Eh, have we? That you understand? Bipolar. <laughs> Hey, that one. So I went out. I said. I started running out that skull to be my way by Abi, eh? So, I went to look for a solution, a permanent solution to bó ṣe máa ń go go go, There is this friend of mine. He now told me that there is one herbalist, one very powerful herbalist in New York. That this Baba even if a madman had been mad for over a year tí wèrè bá ti já kó ju ọdún kan lọ àbí pé wèrè yẹn ti wọjà that this baba will cure it he has found a permanent solution to yóò ti mọ orí <laughs> ẹ ṣe ń ta sánsán yẹn so he gave me something to do that I should perform some rituals pọ̀ jù. Hmm? wàá máa wí tẹ̀lé mi ọtí bá ti ń sọ wàá máa sọ tẹ̀lé mi bóyá hmm. ajá tó bá ya dìgbòlugi lọ sí Germany. ajá tó bá ya dìgbòlugi lọ sí Germany. á padà wá tá a bá pè é. á padà wá tá a bá pè é. kìnìún tó bá ya dìgbòlugi lọ sí London. mọ́mí ṣé kìnìún tún máa ń ya dìgbòlugi ni. tell your friends that enough is enough on this campus. Do you guys really think we need this protest? Who are you? My name is Shekemian. these are my friends. More the picture me at uh, together in a relationship. It's just not working on my head. I don't know. How old are you? I don't know. You really don't parrot for long. Shekemi, my friend. Your friend or our friend? Ọ̀rẹ́, of course. I am highly disappointed in you. Okay, well, come down to my level if you want to speak with me then. If you become the next VC of this campus, yeah. what makes you think that you're going to do any better? Oh, why? You, you raped me. Don't touch me. Miss, miss, miss, miss, miss, miss, miss, miss. Stevie told Lewa. as far as it is Nigeria my wife, ikọ̀ ó jẹ́ ní owó lẹ́nu wà máa rí ẹ̀. ọmọ bá lọ fi pẹ́tọ́ pè mí Mr Posh mo Posh o mo jí lórí gan máa fọkọ́ bá ẹja ni máa Posh kò bá ẹja ni àbójá o. If we can't both have you, then none of us will have you. Ha! Mommy! love her so much. My wife to be. I'm happy to meet you, ma. But I am not happy to meet you. I don't like her. Who looks ti ra Oh, I'm mélòó ló ti bí náà. Ẹ̀rín bá ah! bí tọrọ. Ah! Ah, ẹ̀rín bá bí ti bá wọn ni. Bá àmà pọ̀ ló kù. Ó dàbẹ̀ náà pé ayé ti is máa lọ́wọ́ sọ̀rọ̀. Àwọn tó ní o. Oríṣiríṣi ìdojúkọ lèèyàn máa ń rí nínú Ah, ah, jésù. ìsídàkẹ́ aláwọ̀ mi kì í fẹ́ sinmi ọkẹ́ fojú sunkún mi. aláwọ̀ mi kẹ́ is evil. hallelujah. hallelujah. mami. ó dàbẹ̀ ni pé atẹ́gùn burúkú kò fẹ́ lò. atẹ́gùn burúkú tí wọ́n bẹ̀ sí fẹ́ sí báyìí. kò sí bá bá máa ń yàwá yàwó ọkọ̀ àdìlọ́gbọ̀n ẹ̀ ní bọ́ọ̀dù. Tous les visites.